àwa dé bàbá wa máa ti dé àwa dé o bàbá wa máa ti dé ògògò bá dẹyẹ kìnìún lọ fẹnu kùn ẹjù wọn lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. pè yán lórúkọ mo lórúkọ la fi ń pè ládéládé orúkọ la fi ń pè lóyè lóyè o mo lórúkọ la fi ń pè lẹ́dùnmáre ọba Ìbà Gani Adams yóò aṣíwájú gbogbo yorùbá pátápátá mo ní gbogbo ẹgbẹ́ òbí ìlú ló mi wá bí wọ́n ní wá mọ̀ kì ní bá ṣe ń polówó ẹrú wọ́n ní wá mọ̀ pè ní bá ṣe ń polówó wọ́fà wọ́n ní wá mọ̀.